nínú àwọn ìbéèrè tó tún wà níbí wọ́n ní béèrè tó béèrè wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé ń bẹ́ẹ̀ nínú àwọn ìgbìyànjú àwọn olùmọ̀ ti gba àwọn jàmọ́ àwọn èèyàn lápapọ̀ káàkiri gbogbo àgbáyé ayé nígbà tí oṣù tí àrùn tí tó ti bẹ̀rẹ̀ láti mọ wí gbólóhùn tàbí bẹ̀rẹ̀ láti lè ìtùlákọ̀ wọ́n ní ẹ̀dákun tí gbólóhùn yìí tí ń bẹ nínú àsìkò tá a wà yìí láti mọ wí gbàrà tí a bá ṣe àsìkáàrù tán nígbà tí a bá ṣe sọ̀lá àbí kèkí tó àsìkò tí a mọ̀ wí lẹ́yìn àsọ̀lá ti kọ̀ọ̀kan jùzọ́kùn lọ́kọ̀ọ́ وجزاكم خيرا أذكاري أذكاري ذكري هنا التكبير والتحميد والتهليل الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد بلوي أبوامنا لفظ سلمان الفارسي عند لفظ ابن عمر عند إيتاوي وليتو قدما لفظ ابن مسعود كوي الله أكبر لمج الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أواني أوابي نو ذكروا إنه سيجرى أفاكنا الصحابة توي تكبير لمتى الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ومن بتوى الله أكبر كبيرا الله أكبر كثيرا أتبع بلو فإذن بي إذن èèyàn máa wí lẹ́yìn ìgbà tá a bá kí asọ̀lá salawatul khams tán lábẹ́ eléyìí sẹ́rí tẹ̀kbẹ̀rọ̀ títà wí ó pín sọ́nà méjì wọ́n pè kàn ní àtẹ̀kbẹ̀rù al èyí tó ṣe pé kò nígbà kò bá jásìkò ẹ̀yìn sọ̀lá kò bá jẹ́ èèyàn wà ń ta kò bá jẹ́ ń lọ ń bọ̀ ń ṣe ń gbogbo àsìkò òun náà fi ń pè ní at-takbirat al-mutlaqa èyí tó ṣe pé ó hókùn òtúlẹ̀ òun náà lè tó ṣe pé níjọba bá ti rí ìlà oṣù ìlétíṣù Dhul Hijjah báyìí àbá tiẹ̀ gbọ́ ipò ti wọlé èyí ti máa bẹ̀rẹ̀ nínú ilé ọ̀sẹ̀sẹ̀ jí ó ti jí pẹ́ ńlọ mọ́sálásí ńlọ sọ́jà ọdọ́jà ọ̀pàdé àwọn èèyàn wọ́n jókòó wọ́n ṣe gbogbo kíbi ó fẹ́ sọ̀rọ̀ ó tún fi náà àwọn èèyàn létí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó wà kò wà restricted mọ́ àsìkò kan òun náà ní atakibiru al-mutlaq irú eléyìí ìtumọ̀ rẹ̀ rí o ìyẹn ni pé gbogbo àsìkò yìí èèyàn máa ṣe síwájú bó ṣe bẹ̀rẹ̀ yìí òun ò ní pé ó dìgbà kan ni yóò tó stop ẹ̀ ó continue tí ó fi di ọjọ́ kẹtàlá ní oṣù Dhul-Hijja oṣù wáyé yóò di ibi ìjọ kẹtàlá ayyam at-tashriq tọ àyàfi tó bá ṣe pé alálàájì ni ó ní àwọn àlàyé mi lọ́tọ̀ ṣẹwárí èyí tó ń pè ní àlùmọ̀kọ́yádá òun tún kó sínú ẹ̀ ó kó sínú àlùmọ́tòlákọ̀ èyí tó ṣe pé ó dé ó níbi ó ní àyè tí ó tún súnà kéèyàn máa wí òun náà ni èyí tó gbajúmọ̀ tá a máa ń gbọ́ lẹ́yìn wákàtí kọ̀ọ̀kan nígbà tí ọba ti dìjọ àràfà látà àṣùbà lẹ́yìn fájìrì jọ àràfà nínú mọ́sálásí tí àwọn èèyàn mọ̀ bí ọlọ́run bá tóbi Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd eléyìí bẹ̀rẹ̀ látà àṣùbà àràfà nínú mọ́sálásí kámọ́gbàgbé kò dira wọn lọ́wọ́ pẹ̀lú kìtà tí ń kọ̀ntínú o ìjọ àràfà yìí tí ó fìdíjọ ọdún tí ó fìdíjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún kó tó di pé mọ́gíríbì ìjọ kẹrin ọdún tó bá ti wá wọlé òun ló tó stop àwọn ọjọ́ yìí náà ń pè ní àyàmù at-tashriq àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tún tẹ̀lé ọjọ́ ọdún yìí lẹ́yìn gbà dúbọ̀rọ̀ salawatil khams lẹ́yìn gbà tá a bá kí wákàtí márààrún tán èèyàn mọ̀ wí gbólóhùn yìí ìpìlẹ̀ lórí eléyìí òun náà ní Umar ìṣe Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó dájú orin lẹ́yìn. كبسوان الأثر الصحيح في صحيح البخاري wípé tó bá di àràfà àṣùbà àràfà báyìí bàtà sálámà fakabbara Umar ó gbọ́dọ̀ ọba tóbi gbogbo àwọn èèyàn náà wọ́n sì gbé ọlọ́run ọba tóbi lẹ́nu tí wọ́n gbé ohùn sókè àkíyèsí kàmbẹ́ndé eléyìí takbiratul ihram yìí kò gbọdọ̀ jẹ́ aláwì papọ̀ ṣùgbọ́n kálukú ọmọ wí hatta yartajja al-masjid tí ẹnu ọ̀kí mọ́sálásí ń ṣe kíni ń méjì fún ọ̀tí ọ̀rọ̀ kìí ṣe kí bóyá kọ́ máa mì kí gbogbo ilé máa ṣe kíkọ́ làgbà lérò àmọ́ èèyàn máa gbọ́ irtiyaji mọ́ṣáláṣí ẹ̀mọ̀ rí pé alhamdulillah ilé yóò wí jẹ́ tọ̀wọ́ wí jẹ́ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd tóun ohun bá padà papọ̀ kò ṣe nǹkan kan àmúkàlùkù fẹ́ wí ni eléyìí ní eléyìí ti bẹ̀rẹ̀ eléyìí ti parí ó sì ṣe káwọn kan kó wọn papọ̀ eléyìí ò sí problem àmọ́ kọ́ má jẹ́ takọ́sùdà ká má máa mà ẹgbẹ́ ẹ̀já wí lápapọ̀ ọ̀la rárá wọn kálukú wí tiẹ̀ ni èyí ń já kéèsì ẹlẹ́kẹ̀ẹ́jì akéèsì ẹlẹ́kẹ̀ẹ́ta tí ó tún yẹ ká mà òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àyè ẹ má ti sálámà báyìí. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعشي الله أبدا إذا يقام èèyàn kò ṣe àdìkárù rẹ̀ náà sòkòrò lè jẹ́ pé nìkan ní kò parí àdìkárù rẹ̀ tán ṣe ṣèkfà ọ̀làmà ń tẹ́sálẹ̀ ọ̀làmà lámà ní àlùmá àpẹ́tẹ́ wọlé mú fi àlùmá mọ̀nàkì ṣe ṣe tẹ̀sùbí sàlàsà wà sàlàsìn bẹ́ẹ̀ náà ni tahmid bẹ́ẹ̀ náà ni takbir ìparí gbogbo àwọn àtikáwò dúbọ̀rọ̀ sọ̀là ikhlas ọ̀rẹ́ kí fájìlì ni la ilaha illallah wahdahu la sharika lahu mẹ́wàá mẹ́wàá àti maghrib lẹ́yìn náà wọ́n sọ Allahu akbar ó sàgbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n parí sálámà yẹn nínú mọ́sálásí kẹ́gbọ́dọ̀ wọn bá tóbi lásìkò yìí àwọn míì náà kálukú náà máa wù tí wọ́n gbóhùn sókè báyìí eléyìí òun ni ó jẹ́ mọ̀kọ́yàdà èyí ká dè má àsìkò ìrùn òun la ló bẹ̀rẹ̀ láti àṣùbà àjọ àràfà ọlọ́parí sí áfírí ọjọ́ kẹta lẹ́yìn ìdíyà akéèkéré kẹta lábẹ́ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọ́n kà sí mẹ́ta náà yìí. Allah macara mata masih Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd ó ṣe lẹ́mẹ̀ta lọ́wọ́ ju wẹ́lú wọn pa náà yìí eléyìí ẹni tó bá ṣe pé mẹ́ta ni oní márùn-ún oní méje kò ní ádàdìkà àmọ́ kí yẹn gbìyànjú pé dúbọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlòmí lè ti ṣe tákò òun pé àlè kàlàs ó ti tó káà lè wéyìí tó máa ṣe kí ni kó tó máa ṣe kó tó lè gbóni kálukú dìde lọ ṣe nǹkan mi àbí yóò ṣe bá dà mí ní mọ́ṣáláṣí ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé ṣìáàrù yìí símbọ̀ yìí ó gbọ́dọ̀ hàn lẹ́yìn wákàtí kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí a bá kí fájiri عصر ظهري مغرب عصر عصر مغرب عشاء láwọn ọjọ́ mẹ́rin ìjọ àràfà márààrún ìjọ àràfà ìjọ ọdún ìjọ alákọ̀ọ́kọ́ tó tẹ̀lé ìjọ ọdún ìjọ ẹlẹ́kejì tó tẹ̀lé ìjọ ọdún ìjọ ẹlẹ́kẹta tó tẹ̀lé ìjọ ọdún so mélòó ni gbogbo ọjẹun five times four gbogbo ọjẹ twenty three twenty three òun ni lẹ́yìn àwọn ìrun tó èyí ò wí èyí tó jẹ́ mọ̀kọ́ yàrá wọ́n bẹ̀rẹ̀ láàyè àtàwọ̀fẹ́ náà.